ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ ẹ káàbọ̀. kí ló dé tí o sì. ojú yìí ṣe wá kọ́rẹ́ lọ́wọ́ báyìí bàbá sílé kí ló ṣẹlẹ̀. kò sí ní tó ṣe mí. ẹ sọ ohun tó bá ṣe yín fún mi. Ah, kò sí ní tó ṣe mí mò ń fojú dẹ́rù bọ́ lọ́ọ̀ ni. Ah, ah, kí ni ìtumọ̀ ẹ fi halẹ̀ pọ̀n lọ́hùn kí lọ́lọ́run ṣe fún yín tẹ̀ halẹ̀. kò ó ṣe pọ́lọ́ọ̀ sí nǹkan kan fún mi tí hmm. ọ̀dà àwọn kan hundred thousand lẹ̀ wọ́n fi one fifty kún àti màálù ìkan náà two hundred thousand ó fi lẹ̀ ìkan ló burúkú kan tí ọmọ sí rò ó bẹ̀rẹ̀ sí sí rò owó sí mi létí ah ọlọ́run sì wà ń bẹ inú ẹbí kéye wọn máa mi. Ah. bàbá sílé bàbá sílé ọ̀rọ̀ yìí máa ń gba sùúrù bẹ́yìn máa ṣe ń ronú iye èmi ò máa rò pé ó yẹ kẹ́ máa rò bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ò mà kì í ṣe kínní bó ṣe wù ú ló ṣe máa ń ṣe nǹkan ẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ká jókòó ara wa jẹ́ o. òkèlè gbígbẹ ó sàn ju ráìsì tó ní ṣíkìn tó ní tó tó tó tó tó ní panla tí ò sì fọkànbalẹ̀ o ìwọ̀nba ta rọra rí ó ti dá o ebi ò pa wá ìyà ò jẹ wá. ìyà ń jẹ wá bí àbá ti ń jẹyàn tó bá ti pé àmọ́ ọmọ yẹn la ni ìyà ń jẹ wá wà láì yà lásìlẹ̀ kí ni náà sọ lẹ́nu yìí tó èmi kà ní kí n sọ fún ọ ni ó tó gẹ́ ó ti tó gẹ́ báyìí gbogbo òwe tó ń pa kò bá mi lè àìmọye nǹkan tó lọ lè ṣe tí ò ní ṣe ọlọ́run tí ó fi ẹ̀gbọ́n lẹ̀ tí ó sì máa kí àbúrò bó ṣe wù ló ń ṣe nǹkan ẹ. níwájú ọjọ́ náà mọ̀ pé òun ò ṣe dáa níjẹ́ ọmọ pé òun ò ṣe dáa nígbà tí bá kú sí lọ́rùn lójijì níjẹ́ ọmọ pé òun ò ṣe dáa. sọ́dẹ́kẹ́ ni mí ni. mò ń sọ tèmi o ò dà tí èèbá ti pélé jágbe mọ́ mi ṣé èmi náà mọ̀ pé ọ ti yẹ ṣe jù báyìí lọ torí pé wàá lọ nílẹ̀ èmi nì má bàa gbàǹdara mi kí ní ayé tó yẹn jẹ ẹ̀wọ̀n gan náà abímọ méjì tó tún ṣe é wò mọ́ yẹn gan-an jẹ́ pé tógun bá wà lọ́tún tó wà lọ́sí ẹ bá fà wájú báyìí ogun obìlà ni ìjárí ṣé bórí fóònù nídìí máa bá wa sọ̀rọ̀ àlàáfíà mi wà gẹ́gẹ́ bí ẹ̀yìn náà ṣe wà lónìí o pàtàkì ọ̀rọ̀ mi sí ni pé bá ń kí mọ́ mi sọ̀rọ̀ nù. kí ló ti ẹ̀fọn anídàánilójú pò nǹkan ní bá wa sọ̀rọ̀ lórí fóònù báyọ̀ rẹ́ǹtì rẹ̀ ní dámọ̀ ọmọ tá àfojú kàn ní kejì ẹni ẹlẹ́ni ní bá wa wò àwa wí dà ìwé oní pé ká máa ti sùúrù dìbáwó àmọ́ síbẹ̀síbẹ̀ náà gbogbo kò téèyàn bá bá rẹ̀ ó máa gbà fọlọ́run náà ni tẹ bá tún rí tẹlòmíì àtún máa dúpẹ́ tiwa. ọgbọ́dà nù nǹkan ni òjò ọmọ fún òsìn kankan fún wa tá a ṣe fún ọlọ́run gan fúnra rẹ̀ tá fẹ̀ honú hàn. bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹ̀rù yín bà mí o bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹ̀rù yín bà mí o àbí ẹ wá bàbá sílé. tó tún pè mí mo lè fi bínú wọ mọ́ṣúárì láàyè. Ah, àti kí ni gbogbo eléyìí bá ilé sí irú ọ̀rọ̀ tó tún jábọ́ lẹ́nu yìí ó tojú sú mi o ẹ́ ah